dédé wòye ẹ̀yin akẹ́kọ̀ọ́ ṣé àlàáfíà lẹ́wà ẹ rí i pé láti bí ọjọ́ bíbélì kan sì bá ti ń kíyèsí àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì nínú èdè Yorùbá èyí náà ta fẹ́ kíyèsí lónìí ó ṣe pàtàkì náà òun ni a fi ń mọ ọmọ Yorùbá tó dángájíá òun la fi ń mọ Yorùbá tí ó dátọ́ nínú ìsọ̀rọ̀ sí wọn kí ló náà tá à ń kíyèsí òun náà ni àkànlò èdè kí ni mo pe yẹn o àkànlò èdè èdè tí àkànlò èdè tí a tí a yọ tí a yọ jáde a lò lọ́nà tí ó tọ̀nà òun náà ni ohun tá à ń kíyèsí kí ni àwọn èròǹgbà wa àkọ́kọ́ ni pé ẹ gbọ́dọ̀ lè ṣàlàyé ohun tí àkànlòdè jẹ́ èkejì náà ni pé ẹ gbọ́dọ̀ lè mọ oríṣi àkànlòdè tí ó wà bákan náà ẹ gbọ́dọ̀ lè ní òye ìyàtọ̀ òwe àti àkànlòdè àkànlòdè ṣé ó ní nǹkan ṣe pẹ̀lú òwe òwe we call it ní èdè Ìgbò proverbs ṣùgbọ́n tó bá lè di àkànlòdè àkànlòdè ní tirẹ̀ a sí bí figurative expressions ní èdè ní ti literature ẹ jẹ́ ká tún máa tẹ̀síwájú. Ah, akọ̀nìdè jẹ́ ọ̀nà kan pàtàkì tí àwọn Yorùbá fi ń pẹ́ ọ̀rọ̀ sọ tí wọ́n kì í fi ń ṣe àròyé rẹpẹtẹ Yorùbá kò jẹ́ Yorùbá kò jẹ́ sọ pé ọba kú wọ́n á ní ọba wàjà ìtumọ̀ ọ̀rọ̀ yìí farasin ọlọ́gbọ́n lọ̀rọ̀ náà ni yóò tà ń sọ lélẹ́yìí tí mo fẹ́ kí ẹ mọ̀ tá a bá ń sọ nípa àkànlò èdè Yorùbá wọn a máa ń pẹ́ ọ̀rọ̀ sọ nígbà míì ẹ mọ̀ pé òwe yorùbá sọ pé a kì í ti ọwọ́ tójú oníka mẹ́sàn-án kà ìtumọ̀ ẹ̀ ni pé ọ̀rọ̀ mi ń gbà mí tí bá fẹ́ sọ tí mo bá fẹ́ kí àwọn tó wà nítòsí kí ó ní òye tí mo fẹ́ sọ kí ni mo máa lò mo máa lo àkànlò èdè mi ní fẹ́ kí gbogbo àwọn èèyàn kan mọ nǹkan tí mo ń sọ àyàfi ẹ̀yin tẹ́ ní òye ọ̀rọ̀ yẹn ìhun tí a mọ̀ tí a mọ̀ àkànlò èdè sẹ́yìn a rí i pé ní ọ̀pọ̀ ìgbà àwọn tábà wa tí a jẹ́ ọmọ yorùbá a ní orí ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀ tá a bá ń sọ̀rọ̀ nígbà míì ọ̀rọ̀ ẹni tí ó yorùbá bá yà ṣọmọ tó sọ yẹn ọgbọ́n rùn ọgbọ́n máa tó sọ ọgbọ́n rùn bíi kí ni ìtumọ̀ rẹ̀ ẹni tí ó bá ní òye yorùbá á mọ̀ pé àwọn ọ̀gbẹ̀rẹ̀ wà nítòsí o àkànlòdì ni bí ó ṣe yẹ kí àwọn ṣe rí nìyẹn ìgbà mi ní bá táwa pé àkínsọpọ̀ ọba kú ní ilẹ̀ yorùbá that the king has died tó bá gbé english ni the king you can say the king has kicked kicked the bucket but it is not even in english language it's not even correct so ọba wàjà then you, when you say ọjà náà ajá can be Maybe the king has, but it, it literally means it, uh, the king has died. He has gone to the great beyond. Àwọn tá a mọ̀ sí àkànlé àkànlé èdè ní kì í èdè èdè agbónígán kì í ṣe èdè ọ̀gbẹ̀rì. Àwọn ọlọ́gbọ́n ló máa ń lò òmùgọ̀ kì í lo èdè kò kì í lo àkànlé èdè ẹ mọ̀ yẹn dáadáa. Ó dẹ̀ máa ń ràn wá lọ́wọ́ láti dábàá ti ń kọ àwọn ìwé ó máa ń ràn wá lọ́wọ́ láti lo ó máa ń mú kí ẹwà èdè wa kí ó ṣúyọ dáadáa. Lẹ́yìn náà àkànlé èdè bíi mẹ́ta ló wà single word àkànlòdì èkejì náà ni àkànlòdì àpólà that can be phrasal or closer arrangement of àkànlòdì lẹ́yìn tó kẹ́yìn bẹ́ẹ̀ ni àkànlòdì onídìí gbólóhùn that is you can call it a certain sentential type of àkànlòdì ẹ má bínú pé mo sọ ìbò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ kó lè yé yín àwọn oríṣi mẹ́ta tí a pín àkànlòdì sí nìyẹn tẹ́ bá wo àkọ́kọ́ ń bẹ̀ àkànlòdì ẹlẹ́yọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kan péré ni wàjà ká sọ bẹ́ẹ̀ wọ àjà túmọ̀ sí pé kú kú yẹn báyìí tẹ́ bá wo wọ àjà yẹn àpẹẹrẹ ènìyàn jẹ́ ká wo àwọn àpẹẹrẹ mélòó kan kẹ́yẹ tó kẹ́ tó máa ṣe lè tó kù nínú Google Classroom yìí ẹ rí pé akọni akin akọni ẹ̀dá ni ìtumọ̀ ẹ̀ ni pé akíkanjú ènìyàn èèmọ̀ ìmọ̀wọ̀lú kàyéfì nǹkan ìyanu nǹkan tó dàbẹ́ ni pé ó fẹ́ ń pààyàn lójú díẹ̀ dà ọ̀tẹlẹ̀múyẹ́ táwa àwọn là ń ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn ọlọ́pàá ó lè jẹ́ ọlọ́pàá inú ó lè jẹ́ àwọn ọlọ́pàá tó ṣàyẹ̀ṣẹ́ ọlọ́pàá àwọn ìtumọ̀ ènìyàn dé ẹ tún wo awọ tàbí awọ tàbí ahun kí èèyàn má lè náwó ó ń ṣàwọn stingy tí máa ń ṣàwọn jù ó ń awọ ìtumọ̀ ènìyàn then takú tàbí fọ́ọ̀mù then kọ̀jálẹ̀ kí èèyàn kọ̀jálẹ̀ ìtumọ̀ ènìyàn dé then kí a tó parí ẹ wo àpẹẹrẹ mélòó kan lábala ti àkólà fi àkékọ́rí ìyẹn ni pé kéèyàn kó kọ̀ jálẹ̀ kó bínú túmọ̀ kéèyàn fi akẹ́kọ̀ọ́ ènìyàn kó bínú tàbí kó kọ̀ jálẹ̀ bákan ìtumọ̀ méjìlá lè fún a tún lè sọ pé fi ilẹ̀ bora ah, Ọlọ́run jẹ́ ká fi ilẹ̀ bora báyìí o kí ènìyàn kú kéèyàn fi ilẹ̀ bora bí aṣọ Ọlọ́run jẹ́ ká fi ilẹ̀ bora bí aṣọ báyìí o ẹ̀yà àti ìníkú nísinsìnyí ẹ̀ṣà mi níbi tẹ́wọ̀ àti ìníkú nísinsìnyí olórúkọ Ọlọ́run ọba ṣùgbọ́n ìtumọ̀ pé kéèyàn kí ó fi ilẹ̀ bora ni pé kéèyàn kú ẹ tó wo kẹta fi fìrùfọ́ná kéèyàn fìrùfọ́ná pé kó dáràn mi ò dáhùn èyí tó wà ń bẹ náà fagagbága díje ká fagagbága competition ká díje lórí nǹkan kan ìyẹn náà ni ìtumọ̀ àkànlòdì àpólà ká tó parí ẹ̀rí pé àwọn àpẹẹrẹ mìíràn tí ẹ tún máa kíyèsí ẹ̀rí nínú Google Classroom yìí kí olúwa kó ràn yín lọ́wọ́ ẹ tẹ́ mú ẹgbẹ́ rí mọ̀ dájú pé ẹ̀yẹ ṣe ẹyin olótú ṣiṣẹ́ rẹ olúwa kí ó fún yín ní òye sí o ẹ ṣé.